Jeremiah orí kọkàndínláàádọ́ta. Sí àwọn ọmọ Amóni, báyìí lé Olúwa wí. Ísírẹ́lì kò wá ní àwọn ọmọkùnrin, kò wá ní àwòrólé bí? Nítorí kí ni Malkomu ṣe jogún Gáàdì tí àwọn ènìyàn rẹ̀ sì jókòó ní ìlú rẹ̀? Nítorí náà wò ó, ọjọ́ ń bọ̀ lé Olúwa wí tí èmi ó mú kí a gbọ́ ìdágìrì ogun ní Ráábà tí àwọn ọmọ Amóni yóò sì di òkìtì ahoro, a ó sì fi iná sun àwọn ọmọ rẹ̀ nígbà náà ni Israẹli yóò jẹ́ àrólé àwọn tí ó ti jẹ́ àrólé rẹ̀ li Olúwa wí hu ìwọ esboni, nítorí a fi àìṣe ìjẹ kígbe ẹ̀yin ọmọbìnrin Ráábà ẹ di aṣọ ọ̀fọ̀ mọ́ra ẹ pohùnréré kí ẹ sì sáré sókè sódò láàrin ọgbà nítorí Malkomu yóò jùmọ̀ lọ sí ìgbèkùn àwọn àlùfáà rẹ̀ àti àwọn ìjòyè rẹ̀ èéṣe tí ìwọ fi ń ṣògo nínú àfonífojì àfonífojì rẹ ń sán lọ ìwọ ọmọbìnrin tí ó gbẹ́kẹ̀lé ìṣúra rẹ pé ta ni yóò tọ̀ mí wá wò ó èmi ó mú ẹ̀rù wá sórí rẹ li olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí láti ọ̀dọ̀ gbogbo àwọn wọn nì tí ó wà yọ káàkiri a ó sì lé olúkúlùkù ènìyàn tààrà níwájú rẹ̀ ẹnìkan kì yóò sì kó àwọn tí ń sá lọ jọ àti níkẹyìn èmi ó tún mú ìgbèkùn àwọn ọmọ amóhùnì padà lé olúwa wí sí edoomu báyìí lé olúwa àwọn ọmọ ogun wí kò wá sí ọgbọ́n mọ́ ní tamani àáké ìmọ̀ràn kúrò lọ́dọ̀ olóye ọgbọ́n wọn àdànùbí ẹ sá ẹ yí padà ẹ ṣe ibi jíjìn láti máa gbé ẹ̀yin olùgbé dédánì nítorí èmi ò mú wàhálà esau wá sórí rẹ̀ àkókò tí èmi ò bẹ̀ẹ́ wò bí àwọn aká èso bá tọ̀ ọ́ wá wọn kì yóò wá ku èéṣẹ́ èso àjàrà sílẹ̀ bí àwọn olè bá wálé òru wọn kì yóò wá parun títí yóò fi tẹ́ wọn lọ́rùn nítorí èmi ti tú Ésáù ní ìhòòhò èmi ti fi ibi ìkọ̀kọ̀ rẹ̀ hàn òun kì yóò sì lè fi ara rẹ̀ pamọ́ irú ọmọ rẹ̀ di ìjẹ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ wọn kò sì mọ̀ fi àwọn ọmọ aláìní bàbá rẹ̀ sílẹ̀ èmi ó sì pa wọ́n mọ́ láàyè àti kí àwọn opó rẹ kí ó gbẹ́kẹ̀lé mi nítorí bá ilé olúwa wí wò ó àwọn ẹni tí kò jẹ̀bi láti mu nínú ago ni yóò mu lóòótọ́ ìwọ ó wá sì lọ lí àìjìyà ìwọ kì yóò lọ lí àìjìyà nítorí lóòótọ́ ìwọ ó mu nítorí èmi ti fi ara mi búra lí olúwa wí pé bósra yóò di ahoro ẹ̀gàn ìdahoro àti ègún àti gbogbo ìlú rẹ̀ ni yóò di ahoro láéláé ní gbígbọ́ èmi ti gbọ́ ìró láti ọ̀dọ̀ olúwa a sì rán ikọ̀ sí àwọn orílẹ̀-èdè pé ẹ kó ara yín jọ ẹ wá sórí rẹ̀ ẹ sì dìde láti jagun nítorí wò ó èmi ò ṣe ọ́ ní ẹni kékeré láàrin àwọn orílẹ̀ ẹni ẹ̀gàn láàrin àwọn ènìyàn ìbanilẹ́rù rẹ ti tàn ọ́ jẹ ìgbéraga ọkàn rẹ nítorí ìwọ ń gbé pàlàpálà òkúta tí ó jókòó lé orí òkè bí ìwọ tilẹ̀ kọ́ ìtẹ́ rẹ ga gẹ́gẹ́ bí idì síbẹ̀ èmi ò mú ọ sọ̀kalẹ̀ láti ibẹ̀ wá lé olúwa wí ìdómú yóò sì di ahoro olúkúlùkù ẹni tí ó bá rí kọjá rẹ̀ yóò dààmú yóò sì rẹ́rìn sí gbogbo ìpọ́njú rẹ̀ gẹ́gẹ́ bí ní ìbíṣubú sódómù àti gòmórà àti àwọn aládùúgbò rẹ̀ lé olúwa wí ẹnìkan kì yóò gbé ibẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀ wò yóò gòkè wá bíi kìnìún láti ìgbéraga jọ́dánì sí ibùgbé òkúta nítorí lójijì ni èmi ò lé wọn jáde kúrò níbẹ̀ àti ta ni àyànfẹ́ náà tí èmi ò yàn sórí rẹ̀ nítorí ta ni dàbí èmi ta ni yóò sì pè mí ṣe ẹlẹ́rìí àti ta ni olùṣọ́ àgùntàn náà tí yóò lè dúró níwájú mi nítorí náà gbọ́ ìmọ̀ olúwa tí ó ti gbà sí édómù àti èrò rẹ̀ tí ó ti gbà sí àwọn olùgbé témánì pé lóòótọ́ àwọn ẹni tí ó kéré jùlọ nínú agbo ẹran yóò wọ́ wọn kiri lóòótọ́ wọn ó sọ búkà wọn di ahoro lórí wọn ilẹ̀ ó mì nípa ariwo ìṣubú wọn ariwo agbọ́ ohun igbe rẹ̀ lí òkú pupa wò ó yóò gòkè wá yóò sì fò gẹ́gẹ́ bí idì yóò sì na ìyẹ́ rẹ̀ sórí bóstrà àti ilé ọjọ́ náà ní ọkàn àwọn alágbára ọkùnrin dómù yóò dàbí ọkàn obìnrin ní ìrọbí sí Damasku ojú ti amati àti arpadi nítorí wọ́n ti gbọ́ ìyìn búburú àyà já wọn ìdààmú wà lẹ́bàá òkun wọn kò lè rí ìsinmi Damasku di aláìlera ó yí ara rẹ̀ padà láti sá ìwárìrì sì dì í mú ẹ̀dùn àti ìrora ti dì í mú gẹ́gẹ́ bí obìnrin tí ń rọbí báwo ni a kò ṣe fi ìlú yín sílẹ̀ ìlú ayọ̀ mi nítorí náà àwọn ọ̀dọ́mọkùnrin rẹ yóò ṣubú ní ìta rẹ àti gbogbo àwọn ọmọkùnrin ogun ni a ó ké kúrò lé ọjọ́ náà lé olúwa àwọn ọmọ ogun wí èmi ó sì dá iná ní odi Damasku yóò sì jó ààfin Ben Hadadi run sí Kedari àti sí ìjọba Asori tí Nebukadnesari ọba babeli kó bá ilé olúwa wí dìde gòkè lọ sí Kedari kí ẹ sì pa àwọn ọkùnrin ìlà oòrùn run wọn àti agbo ẹran wọn ni wọn ó kó lọ wọn ó mú aṣọ àgọ́ wọn fún ara wọn àti gbogbo ohun èlò wọn àti ìbákasíẹ wọn wọn ó sì kígbe sórí wọn pé ẹ̀rù yí káàkiri sá yára sá lọ fi ara pamọ́ sí ibi jíjìn ẹ̀yin olùgbé asóòrì lè olúwa wí nítorí nebukadnesari ọba bábélì ti gbìmọ̀ kan sí yín ó sì ti gba ẹ̀rù kan sí yín dìde gòkè lọ sọ́dọ̀ orílẹ̀ kan tí ó wà ní ìrora tí ó ń gbélé àìléwu lè olúwa wí tí kò ní ilẹ̀kùn ẹnu bodè tàbí ìkéré tí ń gbé fún ara rẹ̀ ìbákasí ẹ wọn yóò sì di ìkógun àti ọ̀pọ̀lọpọ̀ ẹran ọ̀sìn wọn yóò di ìjẹ èmi yóò sì tú àwọn tí ń dá oṣù ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́ èmi yóò sì mú wàhálà wọn dé láti ìhà gbogbo lè olúwa wí asórí yóò di ibùgbé fún ọ̀wàwà àhòrò títí láéláé kì yóò sí ẹnìkan tí yóò jókòó níbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan kì yóò ṣàtìpó nínú rẹ̀ ọ̀rọ̀ olúwa tí ó tọ̀ Jeremáyà wòlíì wá sí Élámù ní ìbẹ̀rẹ̀ ìjọba sẹdíkáyà ọba júdà wípé bá ilé olúwa àwọn ọmọ ogun wí wò ó èmi ò ṣẹ́ ọrùn elamu tí í ṣe olórí agbára wọn àti sórí elamu ni èmi ò mú afẹ́fẹ́ mẹ́rin láti igun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀run wá èmi ò sì tú wọn ká sí gbogbo ọ̀nà afẹ́fẹ́ wọn nì kì ó sì sí orílẹ̀-èdè kan níbi tí àwọn àṣà elamu kì yóò dé nítorí èmi ò mú elamu wárìrì níwájú àwọn ọ̀tá wọn àti níwájú àwọn tí ń wá ẹ̀mí wọn èmi ó sì mú ibi wá sórí wọn àní ìbínú gbígbóná mi li olúwa wí èmi ó sì rán idà tẹ̀lé wọn títí èmi ò fi run wọn èmi ó sì gbé ìtẹ́ mi kalẹ̀ ní Élámù èmi ó sì pa ọba àti ìjòyè run kúrò níbẹ̀ li olúwa wí ṣùgbọ́n yóò ṣiṣẹ́ ní ìkẹyìn ọjọ́ èmi ó tún mú ìgbèkùn Élámù padà li olúwa wí.